أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين عاقبة للمتقين ثم الصلاة والسلام على خير العالمين نبينا محمد بن عبد الله وعلى آله وصحابه ومن نهج منهج إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قسم ولوم وضع وبتي أتنسي أسباتي تارتي مني رمكوين كوكاوا ولوم وضع إنا لدعو قسم وابي رمضة عليك ولا أقول قاسبا ولوم كجكاتي كالوري ليه كلام قسم الباني جسم فوا برامتي يا أرحم الراحمين bẹ̀rẹ̀ ọba àlekẹ́ọ́lá fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́n kó jẹ́ kó máa bá wọn gbé àwọn olùkọ́ wa kọ́lọ́n kó bá wa san wá ní ẹ̀san olóore gbogbo wa náà pátá lílọ bíbọ̀ jíjẹ mímu wa kọ́lọ́n kó jẹ́ kó máa já rọrùn bẹ̀rẹ̀ àmọ́ sí iye yá pẹ̀lú gọ́ọ̀rán ọba àlekè ọlá ó tún máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ tèmi nínú tẹ̀síru sóràtú Luqman eléyìí tá à ń bá bọ̀ wá. lánàá àyà tí a kà òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún lẹ́yìn tí a ṣàlàyé púpọ̀ fúnra wa pé àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún yìí nínú àwọn ẹ̀kọ́ tí Luqman Hakim tó kọ́ ọmọ rẹ̀ tó ṣe pàtàkì fẹ́mi àti ẹ̀ náà káwa náà gbìyànjú báwo la ti fẹ́ ṣe àṣeyọrí lórí ara wa bákan náà lórí àwọn ọmọ wa kò báwo lẹ́kọ́ ìfẹ́fẹ́ wà lára wa. táàmù àmọ̀ yìí pé gbogbo ibikíbi tá a bá wà ọlọ́wọ́n bá wà pẹ̀lú wa. ẹni tó bá ti wá mọ̀ yìí pé àlàyé àròkì ẹni tí ń sọ òun wà kí láti yọ sọ̀rọ̀ sí eléyìí ló fà á lóbi jẹ́ pé tá a bá lọ wò ó CCT camera tí wọ́n introduce lágbàáyé tó wà níbi kọ̀ọ̀kan kò sí tí wọ́n fi ṣe náà ẹ rí i pé fún security náà ni tó kó kálukú náà ó lè mọ̀ yìí pé wọ́n ń wò wọ́n wọ́n ń rí wọn. ẹni tó bá ti mọ̀ yìí pé kámẹ́rà wà níbi kan yóò sọ̀rọ̀ àti òkú nífẹ̀ẹ́ sábúrú torí ó ti mọ̀ pé òun kúkú rí i ṣe pamọ́. nígbà tá a bá ń rí ihun tá a yọ orí ti ń bà wá ta a lè sọ́ra ṣe a kan rí wa tóra àti mọ̀ yìí pé tí wọ́n bá mọ̀ pa la ṣe é kan níjẹ sí ìjẹrin à ń sọ̀rọ̀ kan. ẹni tá à ń sọ yìí ẹni tí wọ́n ń sọ yìí náà nísìnyí ọlọ́run padà fẹ́ nìyẹn sí i. abẹ́rẹ́ ọba gba tó ní àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́lọ̀ nǹkan mẹ́ta bá wa tún wọn ṣe àwa táà ní irú bẹ́ẹ̀ kọ́lọ̀ nǹkan mẹ́jẹ táà ní irú wàhálà bẹ́ẹ̀. onígbà yẹn ni wọ́n ẹsẹ̀ mú ọmọ yìí dé ó ń lọ léèwé ó sì ń gbé lọ́dọ̀ àwọn. táwọn bá ti wá lọlé tó táwọn nírọ̀lẹ́ táwọn tó dé gbogbo owó táwọn bá kú sápò àwọn wà sí. àwọn òní bá owó kankan mẹ́rin ìtì ṣe bẹ́ẹ̀ ti ṣe àwọn bá àrùn kí làwọn bẹ́ẹ̀ ṣe o òun wá ẹni tá à ń sọ yóò mọ̀ nípa kọ̀ǹpútà díẹ̀ dáàbò ti pẹ́ díẹ̀ náà àwọn fóònù ńlá ńlá wọ̀nyí wọn ò tí ì àwọn tó wá jẹ́ àwọn èèyàn ńlá kọ̀ọ̀kan ní máa ní lọ́wọ́ gbà tá à ń sọ yìí pẹ̀lú wọn ní fóònù kékeré náà ni òun á lọ wá mẹ́mórì káàdì tó yìí tó gba mẹ́mórì káàdì ó fi sí òun wá rárá tàn án lẹ̀ wọ́n fi sí kámẹ́rà pé kọ́ máa ká ẹnìyẹn wá ti wọlé onígbà táwọn dé tóun lọ wo fóònù òun wá rí bó tọ̀hún bí ti ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí ti rárá bí àpò lọ́kọ̀ọ̀kan tí ti ń yọ owó inú ẹ̀ àwọn bá pè pé lẹ́gbẹ́dẹ́ ìwọ̀lọ́ ń rárá o àwọn bá gbé kámẹ́rà mọ́ ọ̀gbọ́n fúnra rẹ̀ dání dání lẹ́yìn ọkọjá kó jiyàn fẹ́ràn yìí pé nígbà tí léwọn bá dá wa lójú wípé àwa lọ sọ fún wa pé ní ìyẹn jẹ́ òsínú fọ́tò tó o bá ti ṣe kí ni jàmá tó o bá ti dòkó náà lọ́ọ́ bára ẹ̀ òwe ni wọ́n ń pa fún wa o ntọ́ ọ ṣe. fún ara rẹ báyìí náà ni wọ́n mọ wu ara rẹ ń jọ̀gbìn náà kìí àwọn. lọ́lọ́wọ́ bá àlejò láti sọ fún aláwọ̀ àyè tó pọ̀ ní alukur'an. wà àlìzẹ́múnẹ́ tọ̀hírahù fi ìlókì. a ti lẹ́ mọ́ wà gbá yàrá o gbé ni o wọ́n rò pé tó bá ti wọ̀ tó bá ti lè rí fòjì rẹ ṣé ìdílé tó bá ti lè rí jákò àti pé nǹkan kó kálukú wa kágbìn eléyìí ara wa bẹ́ẹ̀ kágbìn sẹ́mi àwọn ọmọ wa eléyìí ó lè jẹ́ ká yìí pé lọ wà láàyè kan táwa máa rí rí pé ẹnìkan ò rí wa alẹ́sẹ̀ ń tọ́ba wù wá ká máa yìí pé kò síbi tá a wà sí kọ̀rọ̀ ọlọ́run gbogbo bí kíbi tá a bá wà gbangba ni kálukú náà sọ́ra kódà tọ́lọ̀ bí ní kọ́ jáwọ́ bí ìwà pálapàla nù. táwọn náà bá lè máa ronú lórí eléyìí gbogbo ìgbà yìí pé wọ́n máa rí mi wọ́n máa rí mi wọ́n máa rí mi ó sì ti kọ́ lọ́wọ́ olú ní sábàbí. tó náà ni lójijì tí wọ́n ta sọ́ lánàá gba àwọn táwọn máa pariwo lókè wọ́n ṣe àwọn ìwé sàlìjẹ̀ náà èèyàn látara wa náà ni. táwọn náà bá ní eléyìí la wọ́n wà conscious lórí wípé à bẹ́ẹ̀ dà kàn bá ti rí mi bí ti ń ṣe yìí ọlọ́run máa rí mi tẹ́lá bá ti ṣe aburú kan tó ń rí mú jẹ kódà yóò tún saburú kan bẹ́ẹ̀ tó tún saburú bó tún máa kí pé ẹ̀mọ̀ sí wọn àná à ọlọ́run bá ń san yín lẹ́sàn èyí tí wọ́n sọ yẹn náà èpè wọ́n tẹ́lẹ̀ ọ̀wá kàlù kan ṣàdúrà fún ọ ni ọlọ́run bá ń san lẹ́sàn yẹn pé aburú tó tẹ́ wọ́n san lẹ́sàn rẹ̀ òun ò kúkú mọ̀ òun kà tún ṣàdúrà fún ọ ni wọ́n tún kí ọ kó o ṣe wọn wọ́n sì mọ̀ lẹ́mìí ara rẹ pé ìwọ lọ saburú fún lánàá jama bẹ́yẹn bá ń rí hírò báyìí wípé ní kò sí ń tá a pé tó pamá gbogbo àwọn tí wọ́n wà nípò ńlá náà káwọn ò lè máa ronú àwọn ò lè máa ronú wọ́n mọ̀ mọ̀ yìí pé à ah, gbogbo àwọn ẹ̀tẹ́ lẹ́tọ̀ọ́ táwọn ń lé àwọn rẹ o wọn wá láti lé torí wọn ó béèrè lọ́wọ́ wọ́n bèèrè lọ́wọ́ ọ̀run ògbóni tó sì ń ṣe lọ́wọ́ ń kọ́kọ́ tó rò pábẹ́ nìkan ọlọ́run máa máa máa lọ alábòsí lára inna Allah àlàyé múlẹ̀ lè dọ́ọ́lì ìdá àkọ́dàwú láàmú yóò fi lépe mi ọlọ́run máa lọ alábòsí lára yóò wo kó bẹ́ẹ̀ yọ jáwọ́ níbi ìwà àbòsí yẹn tó bá wá pà sí ọlọ́wọ́ padà wá tó àti máa kí n ṣe ó ti ń ṣe é tipẹ́ ó ti ń ṣe é tipẹ́ ẹlòmíín ti ń bẹ náà kò tí ì pẹ́ díẹ̀ torí kọ́lọ̀ tó fẹ́ lò irun náà ní sábàbí kan fún yìí pé kọ́lọ̀ kò fi jáwọ́ torí ìdí eléyìí eléyìí nìkan tí Lukman Lakim tó fi ń kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bá a ti kà á lánàá nínú ẹ̀kọ́ mi tó tún fẹ́ kọ́ lénìí ó tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tá a bá ti dá ọlọ́wọ́n ọba mọ̀ lọ́kàn ṣoṣo di ti ń jẹ́ tàwọn hídì bá ti wà lára wa tá a sì mọ pàtàkì àwọn òbí tó bí wa ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni ká mọ̀ wípé kò síbi kankan tó pamọ́ fún wa o òun ni tà náà ká mọ̀ wípé bí gbangba wa bá ṣe rí ká ti kọ̀kọ̀ wa náà rí bẹ́ẹ̀ o. bí gbangba bá ṣe rí tàbí kọ̀kọ̀ wa orí bẹ́ẹ̀ kọ́mọ̀ jẹ́ sí wípé ńgbà tá a bá wà ní kọ̀kọ̀ tẹ́nìkan orí wa tá a wà ń kọ́ná fín àbúrú là ń ṣe. àdìsá nàbí wà lórí eléyìí tá a nàbí sọ wa yìí pé àwọn èèyàn láyé wọ́n dà wọ́n yọ sàká wọ́n gbogbo àwọn dáadáa tá a máa ṣe. àmọ́ tó bá ti jọ́ gbéra ìpè iṣẹ́ wọn yẹn àbá yoda èkó ìlúbọ yóò dà gbogbo ọkọ kù dànù fún òní báńkì kan wájú ọlọ́run ẹ̀rú bá àwọn sọ̀ọ́bà ìpè rẹ̀ sọ̀ọ́bà nẹ́bi dákúndé àmọ̀ wọn. ni àwọn táwọn sọ yàrá yín náà ni wọ́n nínú yín náà ni wọ́n wà nínú yín náà ni ṣùgbọ́n nítorí wà lọ́wọ́ wọn ni wípé tí wọ́n bá ti bọ́ sí kọ́lọ́fín tẹ́nìkan ò rí wọn gbogbo aburú ayé ni wọ́n lè ṣe gbogbo aburú ayé òun ni wọ́n lè ṣe jàmbá mùsùlùmí tí wọ́n láǹfààní kó ń sẹ́ńgbà náà iṣẹ́ tó ṣe tó nílé rẹ̀ jẹ́ gbogbo ń tọ́wọ́ alẹ́ ká fẹ́ràn náà kó kálukú wa náà ká sọ́ra fún un bàbá wa ń kọ̀rọ̀ ta àrùpẹ́ nìkan ò wa ẹ já ṣetọ́ náà wà ó ti kátún kọ́kọ́ wa ṣe wọn lásán fún wa lánàá fún gbàgbọ́n béèrè nípa bá wa Umar tó wà fún wa Usman oníṣẹ́ bá rí tó bá ṣe dáadáa mẹ́ta ní gbangba ẹnà kó ti ṣe bí ìlọ́po mẹ́ta rẹ̀ ní kọ́ọ̀rọ̀ sẹ́yìn kan wà. kọ̀kọ́ rẹ̀ dáa ju gbangba rẹ̀ lọ bó ti kémi náà rí nìyẹn o bó ti yẹ wọn náà rí nìyẹn. eléyìí sì ni ká pè sáwọn ọmọ wa náà lẹ́mìí yìí pé ibi tẹ́nìkan ò ti rí ọ yẹn mọ́jọ jẹ́ pàbùlù ọmọ sí mẹ́ ìyẹn lófin nílé ìjó nírọ́

yóò pè rẹ̀ ló kọ tí ẹ̀jẹ̀ wọ́n mọ̀ àrùn tuntun ti rí náà lóòótọ́ wọn ò ní máa pé gan yá jù lọ esu ọ̀yá jù ẹlòmíì lọ abẹ́rẹ́ ọba àdékọ́ lápẹ́sàbà tó kọ̀kọ̀ wá sí o torí ìdí eléyìí lùpọ́n náà kí n tó ń kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ tọ́nà ọba àdékọ́ ń pè ẹ̀ tó sì jẹ́ sí pé eléyìí ara òpó kan ni nínú wa òun náà ni ọ̀rọ̀ kámẹ́ ìpè ìrun ó pàtàkì ṣùgbọ́n ṣáájú ẹ wo ibi tí ọ̀rọ̀ ìrun wa lọ wà lẹ́yìn ìgbà tó ti kọ́ ní ẹ̀kọ́ bíi mẹ́ta ṣáájú mẹ́sàn-án wa tó wá fi ọ̀rọ̀ ìrun lé jẹ̀mọ́ ká sọ pé ìrun pàtàkì ni ìrun pàtàkì ṣùgbọ́n náà nǹkan tó lè bàrún jẹ́ òun náà nìkan tó kọ́ ti ṣáájú yẹn ibi tá à ń lọ nìyẹn gbogbo ẹni tó bá ti ṣe ń jọgbẹ́ rẹ̀ pé àwọn tí ọba ti sí ìrun nínú ẹrú tí ọba ti sí nínú ẹrú gbogbo ẹrú ó kú ní nìyẹn gbogbo táyà òkú náà bàjẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn tó wá lè ba irun òun jẹ́ àkọ́kọ́ ni tawhid ẹni tí onígbàgbọ́ náà lọ́dún lòun kírun tán rẹ̀ jẹ ni ẹni tí ọmọ pàtàkì òbí ẹ̀ tí ń saburú sóbí ẹ̀ tó lòun kírun gbogbo òun yẹn náà yóò bàjẹ́ náà ni ẹni tí kọ́kọ́ rẹ̀ ò dá òun lásán fún aláìsàn lọ́tà anábì sọ yìí kọ́kọ́ rẹ̀ ò dá aburú nínú gbogbo kọ́kọ́ ẹ̀ ṣe ó ti lòun kírun ẹ̀ ń kí lóòótọ́ ṣùgbọ́n tó bá dúró lórí ìgbéyàmà ládàtọ̀ ẹ̀kọ́ gbà ń bẹ̀ á fi san á fi san kẹ́ni á fi san aburú tó ṣe fáwọn kan ní kọ̀kọ́ ni ẹ̀yin náà wò ó nísìn ká fi irú ọ̀dọ̀ wa ń bí ta wà lásìkò yìí ká fi ṣàpèjúwe jàmá tẹ̀wọ̀n yìí pé tabade gbòòrò ó sì ṣe ká báná báyìí àwọn àkásìpọ̀ sí di transformer wọ́n ti yọ kébù lọ nígbà tẹ́nìkan ò wọn. ẹwu yé àwọn yìí ẹwu yé àwọn tí ń sàǹfààní látara iná yẹn ẹwu yé ìnira tó ó ti rí látara pé kò sí náírà níbi ọjọ́ àwọn tí wọ́n sì yọ àmọ́ yé wọn o àmọ́ wọn ò lè pọ̀ tó yẹ àwa tí wọ́n fi yà á báyìí bí tí gbogbo adáǹgbẹ̀yà rẹ̀ yìí gbogbo ọgbọ́n ọgbọ́dọ̀ jòkó sí ìfà gbọ́n mẹ́wọ̀n káyọ̀ wọn káyọ̀ wọn bẹ̀ bí tí jó tó tí wọ́n lọ sábúrú yìí ẹ wá wo èèyàn tí ń jìyà wọn sí ẹ dákun dáadáa mélòó gbogbo wa ìbá wa ń gba ẹtọ wa lọwọ ẹ tó lè fi ní nǹkan kan wájú ọlọ́wọ́ bàmá gẹ́gẹ́ bó rí nìyẹn o gbogbo ẹni tí bá ń ṣe aburú ní pàápàá jùlọ tó yẹ pé kan òun tọ́ ọlọ́run kírun gbogbo ohun rẹ̀ ọ̀nà yìí tí wọ́n fi san níjọ́ gbèrà rẹ̀ kì á mọ̀ tó fi nínú ìkankan wájú ọlọ́run. torí ìdí eléyìí ọlọ́run bá lè tọ́lá láti fi ìhun síwájú ká lè mọ̀ pé inú tó lè ìrún pàtàkì ṣùgbọ́n náà àwọn kan tó lè bàá jẹ́ òun náà ní lùkọ́nà àti ìrọ́pọ̀ ti ṣáájú fáwọn ọmọ rẹ̀ kó من بسم الله الرحمن الرحيم يا بني إنا يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مرحا Inna Allah la yuhibbu kulla muqtalin fakhur. Waqsin fi mashika wa gudud min sautik. Inna ankara al-aswati la sautul hamir. Ọlọ́run bá bá lè tí ọlá ń sọ fún wa nínú ayé àtọ́tẹ̀lé yìí pé ya bunayya. Ó ń sọ fún wa bí ọ̀jọ̀gbọ́n Lukman Al-Hakim. tó ń pe ọmọ ẹ̀ pé mo tún pèrè ọmọ mi ẹkọ mi tún rè tó dandan lórí ọkùnrin àtobìnrin wa tó ṣe pé ànábi sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ yìí pé awwalu ma yu'athiru bil abdi yawm akọkọ tí wọ́n kọ́ nínú sọ yẹn náà ní akimi náà ẹ̀rí a ti sọ fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà yí pé níbi tọ́lọ bá ti ń sọ̀rọ̀ ọ̀run ọlọ́run sábà lo kẹ́rì máa sọ lù ú akíìmù ló máa ń lò torí pé kíni torí pé ìrun ó ti láwọn tó so ma ó ti ní ní tó lè jẹ́ kó dúró gbogbo ní tó lè jẹ́ kí ìrun ìyẹn ó dúró régé ó ti pápọ̀ sábẹ́ nínú ṣùrùtù tí ti sọ láti ní àtọ̀ àárọ̀ dùkú lòlẹ́wàá. ka kírun pẹ̀lú mímímá mínàlẹ̀ ádàtẹ̀lẹ̀ asgaru wàlẹ̀ akbar nínú àwọn ẹ̀gbin kéékèèké ni tó bùkátà kásálùwàlá àbáwọn ẹ̀gbin tó bùkátà ìwẹ̀ àbáwọn ẹ̀gbin àbáwọn ẹ̀gbin tara gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ rí gbogbo ẹ̀ wà ní mímá tó lè sọ gbogbo eléyìí láwa mójútó bákan náà á kì í lákòókò ẹ̀ àní jẹ́ni tí ọmọ kí nígbà tó wù wá bákan náà àwọn àbá tó fi kún wípé nínú ẹ̀ náà ni káàkì láàyè ibi tó ti yẹ káàkì pàpà jùlọ àwọn ọkùnrin eléyìí pọ̀ lọ́dọ̀ gọ̀rọ̀ nú àwa mùsùlùmí mọ́sáàsì àwà níbi tí ó jìnnà sẹ́ni ọ̀gọ̀rọ̀ àti ìwò pé ibi tó bá ti wú mo délé kí kọ́lá mọ́sálásí àwọn àtòsí ẹlòmíì tí ó bá fi sákùn lé mọ́sálásí kàrí tí ó sì rẹ́ jamaa kọ̀yẹ́kẹ́lẹ́ yọ máa ṣẹlẹ̀ lọ́kùnrin àwa nírú àwọn àǹfààní wọ̀nyí àwọn ẹlòmíì ń bẹ́ẹ̀ bí wọ́n ń gbé kò sí mọ́sálásí mẹ́ẹ̀ níjẹ́ òní níjẹ́ ìsọ́kọ́ ni tá ń bọ̀ láti ìtẹ́ májúbì tí wàá tó bá wọn lójú ọ̀nà àyájọ wa ronú pé ẹ̀dá kòkòrò àti ìdèrí mọ́sálásí o a ti ń bọ̀ láti ibi tá a ti bẹ̀rẹ̀ sí wá mọ́sálásí lójú títì láti Ondo road láti Ondo tó láti bẹ́ẹ̀ ní mọ́sálásí lójú títì jẹ̀mọ́ káàbọ̀ dìbò àwọn tábà tó máa kúrẹ́ dáadáa lóńdó ròdù ká pé lóńdó ròdù títí ká máa wo etí títì pé ká tẹ̀ wọlé tí títì táàkàn báàkì mọ́tò tá a sì yàkérò láì ṣe pá bàbá wọ ọ̀rọ̀ kankan kò sábà wọ ọ̀rọ̀ alẹ́ yìí o ṣùgbọ́n pé lórí títì yẹn pé lórí títì ká tẹ̀ rárá ní mọ́tò tá a sì yàkérò èmi ò rí o àìsàn wa ní wò pé ẹjẹ ayé àsọ́nà ẹjẹ ayé àsọ́nà àdégbọ́lá tàbá tún kú láti tàbá tún gbà dáadé bọ́lá tó wáyà jẹ̀mọ́ ṣé báwọn kan ń dẹ́rù àdúgbò tá a ti ń bọ̀ náà báwọn náà bá kírun wọn náà dààmú lọ́nà tó jìn ká torí mọ́sálásí nù. àbí ká tẹ̀ wá sọ àti abẹ́ kí gbímọ̀ mọ̀sọ̀ eléyìí náà ní ìdálá náà àwọn kan bẹ tí wọ́n bẹ́ kí gbímọ̀ níbi tí wọ́n wà láwọn pọ́ńtì tí wọ́n wà lẹ́nu tí wà tí wọ́n bẹ́ táwù bí ìrìn three hours ó kéré jù mo fẹ́ lọ jímọ̀ o wọ́n rìn bí three hours ó kéré jù níbi tẹ́lẹ̀ mi wí. bẹ́ẹ̀ lómi ọba lọ jímọ̀ nígbà tí ó fẹ́ bá jímọ̀ yóò ti lọ láti tọ́ọ̀dé kalẹ̀ ibi tí iṣẹ́ ẹjọ́ friday ńkọ́ obìnrin kalẹ̀. àwọn wà lẹ́bi àrọ́wọ́ tó ń kálukú ara tó ẹ kí pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú májẹ̀mú lórí jẹ́ kí pé pàápàá jùlọ àwọn ọkùnrin mọ́sáàtì lọkùnrin ti kírun. jàmá mùsùlùmí gbogbo àwọn já kíyèsí o ẹ sì já mójútó mójútó àdúgbò ti yẹ inú àwọn ẹ̀kọ́ tá a sì pa àwọn ọmọ wa náà lélẹ́yìí. lùkùn náà kí ni wọ́n á sọ fún ọmọ rẹ̀ pé yáàbò náà yá kémi máa gbogbo tó lè jẹ́ kí òun pé pérépéré mójútó gbogbo àwọn tá a máa ṣe lórí irun agbọ́dọ̀ máa bó ti tọ́ àti bó ti yẹ wa'mur bil ma'ruf lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ń yanjú ọ̀rọ̀ ọ̀run tán ó sọ lódìdí báwọn gbogbo tó kálukú wá bùkátà sí nínú irun òun kálukú wa náà lọ màá. lórí àwọn arkanu sọlá àwọn orígun òrun ní ọgbọ́dọ̀ dúró régé àkíìmù lọsọ àwọn ntọjẹ wàjibátù sọlá ọgbọ́dọ̀ dúró régé àwọn súnánì sọlá ọgbọ́dọ̀ dúró régé mùsàbátù sọlá gbogbo àwọn nǹkan wọ̀nyí tó orígun tó ọ̀ràn yẹn tó jẹ́ lórí irun tá a fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ló tún wá bọ́ sí nǹkan kan tó tún pàtàkì tó yẹ pé ọ̀gọ̀rọ̀ nù àwọn èèyàn wọn àrí ṣiṣẹ́ ní fún gbogbo wa iṣẹ́ ní gbogbo wa òun náà ni ọ̀rọ̀ tí ń sọ yìí pé wá múrúbẹ́lẹ́ máa rù ìmọ̀ pani láti dáadáa ṣíṣe ọ̀ gbọ́dọ̀ wọ́n ló tún máa pàrọ̀ yẹn láṣẹ dáadáa ṣíṣe ìwà pani láṣẹ dáadáa ṣíṣe àwọn àbá àti àwọn ọmọjẹ̀mú bíi mẹ́ta kan sí ìpani láṣẹ dáadáa ṣíṣe àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ìwọ bá pani láṣẹ dáadáa ṣíṣe alẹ́ àǹtà táàrí kò dárí tí wọ́n gán mọ ẹni tí ó pa ńláṣẹ dáadáa ṣíṣe wọn náà gbọ́dọ̀ dáadáa tó ń pa ìhòsì dáa máa wò máa dáadáa tó ń fún káwọn bákan náà nítorí ọbẹ̀ sọ pé káwọn èèyàn máa ṣe báwọn èèyàn mọ̀ pé aburú káwọn èèyàn máa ṣe tó ìwé náà kọ́ sí. bàbá àmọ́ àti kọ́ni èyí tó jẹ́ aburú làwọn ọmọ abéèrè ń dáhùn àyà pé ah, à ése wà ìsìkọ́ à nínú wùkọ́ yìí ah, àwọn bẹ̀rù káwọn ọmọ ni àwọn bẹ̀rù pé káàbùrù rẹ̀ ọmọ wà kà wọn ni làwọn fẹ́ máa ń ti dáburú kò túmọ̀ sí pé kéèyàn bá máa burú yẹn pé kéèyàn máa ṣe ọmọ yìí pé nǹkan yìí ọlá burú bá ṣe é lóòótọ́ ọmọ ọlọ́run lórí ẹ̀ òun náà ni kó ṣe wípé dáwà rẹ tó ń ṣe lórí ẹ ẹni tó ń bá sọ̀rọ̀ orí wípé ọ̀rá mi pé yóò gbọ́ lórí ẹ tó bá ti màmá dájú wípé ẹni tó ń bá sọ̀rọ̀ yóò ní rẹ̀ lè mọ̀ pé yóò báwo ló lè mọ̀ pé kò ní ọ̀hún ìyẹn ní ó so má ààyè ibi tó ti fẹ́ lọ pé kí ló ń ṣe lọ́wọ́ tó ti fẹ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn péjọ ń lé ọtí àbáwọn èèyàn ń tó lọ́wọ́ ọwọ́ lọ́dọ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run o àbẹ́ ìṣẹ̀lẹ̀ ewé ó sì wọ náà ó sì fọ́ bò wọn náà lórí mẹ́ ẹ jọ ma wá dàbá kan náà. tó bá ti mọ̀ yín pé dáwà rẹ̀ ń kò ní ṣégéne wọn ò ní gbọ́ kò ní ṣe wọn láǹfààní kan bẹ̀ yà dákẹ́ tìrìkọ́lọ̀ ọba àlejò ọlànà sọ fún anáàrùkọ́ anáàrùn ìgbé kínní fàdákẹ́rì ìnáfà àti zikira ìgbà tí ti bá wúlò tí ti lè sàwọn yẹn láǹfààní òun ẹ̀ tẹ̀lẹ́tì fún wa kése gbogbo ògbà làwọn yẹn sí. ẹlẹ́ẹ̀kẹta ìtọ́ ń pa wọ́n láti kí wọ́n ṣe yẹn yóò tún bí aburú ní ìtọ́ lágbára láàyè yẹn náà kò gbọ́dọ̀ lọ tó bí aburú mi yẹn pé ìkọ̀ fún mi aburú kò gbọ́dọ̀ tó lọ bí aburú mi tó tún wá lágbára àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni tó ṣe dáwà wọ́tọ́ ọbẹ̀ jòkó dáwà pé dáwà lọ́bẹ̀ máa ṣe o èyí ṣe dáwà lórí àìmọ̀kan ọ̀rẹ́ wa kan ó ti sọ̀rọ̀ yín náà rí wọn nígbà tó ń fi lọ sáàbù ní Kánò àwọn wàhálà wọn ti mọ̀ ṣẹlẹ̀ ńgbà náà ìgbà tó ń wá lọ òtún wá lẹ́nìkan tó máa fún un ní ìfọ̀mẹ́sọ̀ tí wàá lọ bá ti jẹlẹ̀ ẹni òun ti wá sọ fún un pé wọn ní wàá lọ tẹ̀lé tó wọn sọ́ra o òun ti wá dólé wọn jáde títí òun ò wá rí tí wàhálà kọ́kọ́ ṣẹlẹ̀ títí tó nǹkan bíi aago mọ́kànlá méjìlá gbà kò sí wàhálà ni ọjọ́ jimá lọ́wọ́ bọ́ sí Ah, gbàdúrà ti sí wàhálà kankan o àwọn lọ jímọ̀ náà ni àwọn bọ́bọ́ta àwọn akọ̀rí jímọ̀ wọn làwọn sálámù àti mọ́sálásí láì pé asàlámù aláìkùm asàlámù aláìkùm náà ni wọn kálukú bẹ́ẹ̀ wọn kálukú mú bẹ́ẹ̀ sí wàhálà tó òun náà bá ń sá lọ bí a ti lọ báyìí ó sọdọ̀ kéfì yẹn lọ́rọ̀ báyìí ó sì fà báyìí ó ní òun bẹ̀rẹ̀ ó sì mọ̀ pé àti orí wa ọ̀run wa yìí náà ó ní jọ́ǹtì tẹ́gbẹ́ orí ọ̀pọ̀ ọ̀lẹ̀ tẹ́wọ̀n rí orí jọmọ̀ bọ́lẹ̀ wọn náà haúsá ní àwọn nǹkan yẹn lọ́wọ́ bí bá ti fi hàn lọ́rùn wọ́n tọ̀rọ̀ ń sáré lọ́wọ́ fà lágbára báyìí orí ọ̀pọ̀ ọ̀lẹ̀ wọn níbẹ̀ ni wọ́n lé ọkùnrin kan mú lẹ́gbẹ̀ẹ́ wọn òun sì ní lòun òun ń sá náà ní fún wọ́n ti fún akọ́ mùsùlùmí lòun mùsùlùmí lòun làwùjá náà ní sọ̀rọ̀ wọn ti náà ti pọ̀ sí sọ̀rí ẹ̀díẹ̀ làwùjá. wọ́n lọ́la kàyínà àtẹ́ná káwọn gbọ́ wọ́n lẹ́nu wá kàyínà àtẹ́ná ọkà iná akọ iná ọkà na ka iná akọ iná na àti wàhálà làwọn yẹn kàn dálẹ̀ kéṣe pé jáìsìn ni wọ́n jà ìka sì yẹn bojú ni ṣé ìwọ tó ń jọ ń sọ páwọn èèyàn kó ṣe nǹkan ìwọ náà mọ̀ tán tó ń sọ fún òfin nínú tí ń ba dáwà jẹ́ fún wa lónìí nìyẹn o ẹni tí ó mà nípa nǹkan ló sì múra gẹ́gẹ́gẹ́ lórí ẹ̀ nǹkan yìí ṣe kò mọ sí sọ pé kó ṣe ẹnì kan ṣe nǹkan kan lọ́wọ́ orúkọ pa ti ń ṣe tì kọ́ wá ṣe kàyí tí ń ṣe yẹn lè lọ́ láti nínú àwọn mẹ́tọ́ọ̀dù dáwà nìyẹn wọ́n gbọ́dọ̀ mọ ẹ̀ ń dáhùn pé ní fíkìú làwọn làwọn ìyá èwo lọ́yẹ kákọ́ ṣe èwo là ń ṣe lọ́wọ́ èwo lọ́yẹ kákọ́ pílánì fún á rí i pé nínú ẹdíkéṣàn ẹ̀ wò ẹ rí i pé ọni tí ò tí ì máa ẹ tí ò tí ì máa spẹ́lì àbíkọ̀ máa álífábẹ́ẹ̀tì kọ̀ọ̀kan ẹ wá ní ẹ máa kọ́ ní word àbí ẹjẹ́ àti ẹ̀kọ́ síbi sentence ẹjẹ́ àgbẹ̀ láti fi sentence láti fi sentence yóò máa identify alphabet hada màkú bọ́ọ̀lù máa kú eléyìí ọ̀bá làákà ìmọ̀ ẹni tí ò tí ì máa alphabet tẹ̀lé ẹjẹ́ àmà kọ́ sentence táwọn ti kọ́ sentence kọ̀ọ̀kan náà láti fi sentence yóò lè identify alphabet níbi wọ́n ti ṣe rí ẹ̀. bí bá ti ẹ̀ máa fi sẹ́ńtẹ́ǹsì ṣe ìhá ọ̀rọ̀ sórí ó gbọ́dọ̀ máa kọ́ o ó gbọ́dọ̀ máa kọ́ áàtì mọ alifábẹ́ẹ̀tì yẹn náà wọn kò nídìí alifábẹ́ẹ̀tì ẹja máa sẹ́ńtẹ́ǹsì. torí ìdí eléyìí sáré tù mọ́jẹ́ mú káwá bá gbé kalẹ̀ ṣe pàtàkì léyìn àbí nínú eléyìí náà jẹ́ ìsílùkùn náà wọn ló tún máa pè yàn síbẹ̀ ó sì máa tẹ́ àwọn èèyàn lọ́wọ́ níbi ìbàjẹ́ bákan náà wasbir ala ma asabak wà lọ lámúmára lọ ní sùúrù gbogbo àwọn ọmọ kéékèèké bó ti bá wa àgbàlagbà wí náà ọmọ kéékèèké lè bá yín wí pọ̀ nígbà tá a bá ń bọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún níbi ìlọsọ ògùn owó ìyàwó lọ jí ọtọ bí andọsọgùn ọlọmọdún mẹ́ẹ̀ẹ́dógún pé à lájọ yìí dáàdì mi ìyá ń jẹun lájọ yìí dáàdì mi ò lo mọ́tò dáàdì mi ò ti kọ́lé báwo gbogbo náà wà ní kọ́ lọ sògùn owó àtẹ́bí tó bá gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀ gbogbo ìtọ́ lọ ṣeun náà ó lè padà ní tó jù bẹ́ẹ̀ lọ tó ní tó owó rárá tó ní tó jù bẹ́ẹ̀ lọ tó bá ẹ̀kọ́ bá jọ́ máa re lọ́jọ́ máa dáadáa ẹ̀kọ́ rẹ̀ lọ́ gbájúmọ́ gbajúmẹ́kọ́ rẹ̀ tí bàbá òun ń sáyé sí ńlá kàkà lórí kó lè kọ́ ètò bàbá náà ní owó kankan díẹ̀díẹ̀ débi tó rí kẹ́yìn olè kẹ́kọ̀ọ́ náà ni gbogbo ilé ìjàmbá tún jọ máa wọ àwọn òbí mi ń gbà mí pé áà ah, ah, tó fi tó tu owó jọ ẹ sì máa rí wípé bàbá yìí aṣọ mélòó ló ní tí ń wọ̀ bàtà gbóró ló ní tí ń wọ̀ ẹ wàá rí ó sì tu owó jọ yọ lọ sanwó léèwé ọmọ. yókùnrin owó jọ yóò sanwó ilé kéwọ́ ọmọ wọ́n wá pé bàbá lówó lọ́wọ́ gbogbo wọn ti fi sanwó ẹ̀kọ́ rẹ̀ òun náà owó ni owó ni náà ẹ̀kọ́ wọn fún bàbá náà sáànù bàbá náà bá ń sáànù ìyàwó bá ń ni torí ń ṣe lórí gbogbo ẹ òfin tí bá ti ń tọ́ máa yín níṣẹ́ lórí ọmọ òun kalẹ̀ ni ń dáko kalẹ̀ ni ọlọ́run gbogbo òbí tí ń dáko kalẹ̀ lára ọmọ ọlọ́run dáko ẹ o ọlọ́run mẹ́jọ owó gbogbo wọn ṣe sùúrù lórí o bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yìí ń bá èmi bàbá ń bá náà wí o ìwọ o ìwọ ìyá ń bá o ẹ ṣe sùúrù ẹ pàpà jùlọ lásìkò tá a wà yìí bó ń ṣe ọwọ́ ọ̀bá ńlá mú mára yóò mú kàmáka o ó ń ṣe ọwọ́ tí ọ̀bá ńlá mú mára yóò mú kàmáka o àbáàgbà ni bí kápẹ́ńtà ọ̀bá ńlá mú mára lásìkò tá a wà yìí yóò jí ìṣó yóò jí èso yóò jí pákó o tí ọ̀bá ńlá mú mára yóò jí páànù gbé o. bẹ́ẹ̀ náà ni bíríkìlà tí ò mọ́ra yóò di símẹ́ǹtì o símẹ́ǹtì mẹ́fà ní òtò kalẹ̀ ní òtò ẹbí tó bẹ́rẹ́ yóò ní méjìlá nìkan lọ ọ̀rà yóò sì ta mẹ́fà àìláwùn mọ́ra ti ń bá fẹ́ra nìyẹn tó bá ti láwùn mọ́ra tó ṣe sùúrù lórí tó kàn án gbogbo ẹ̀ náà padà kẹ́ni tọ́pà di àfihẹ́yìn tá a bá máa ti kẹ́ni tá a bá máa fi ẹjá lọ ṣe sùúrù ká lọ láàmú mára gbogbo ń tọ́ba bá wa ẹjá láàmú mára ni o àyẹ̀ láàmú mára làwọn ọmọ táwọn sọ̀rọ̀ yìí tọ́bi di yahoo máa lọ́wọ́ àyẹ̀ láàmú mára ni àkó láàmú mára ìyà ẹ̀kọ́ tọ́wọ́ láàmú mára ìyà ẹ̀kọ́ adùn yóò jẹ́ lọ́la o fàyínà àwọn àlàsọ́bùnrin múlò lè sọ ibi yẹn làákẹ́ náà àṣírà o. Aha laa nyina le asali, lakinaa seerọ ụ, aha laa nyina le asali. Fa ina awala sọbụrụ, akpọkpọ tuuru bayi, mụ mụ lisọhịnị ị, ọ kọrọ juda kpalọ. Ima kọrọ n'i o, na na zisokye asọbụrụ, fa ina a sọbụrụ ndafọ na-tiri ụla. dáàmà kó ń sùúrù lè yàn o náà ni wàhálà tó tọwa kọ́kọ́ kan ni kí ni rẹ̀ àtàbọ̀jà lára ẹ̀ àkọ́kọ́ sùúrù yẹn máa sòro ṣe ṣùgbọ́n làákín na àkérò ahala mẹ́rẹ̀lẹ̀ ẹ̀fẹ̀lì ó lóbìnrin wa o kàn a lọmọ òfin ní lọ́mọ sáré káré ní àwọn kan táàmù ọ̀gbìn fún ẹlẹ́mìí nìyẹn. ìlànàmọ́ra bẹ̀rẹ̀ lórí pé nínú ilé bẹ́ẹ̀ ti ń jẹ ó lè sábẹ́rẹ́ ńjọ́ kan mọ́tò bẹ́ẹ̀ ńjọ́ míì òwò kálukú lẹ̀ mú mọ́ra bẹ́ẹ̀ ẹgbẹ́ pé lálẹ́ ni bóyá mọ́la ni kù lálẹ́ wọ́n kò

oní ọmọ ẹja ojúlé ojúlé káàkiri ọmọ tọrọ jẹ káàkiri ọmọ arìnrìn tí omi tuma káàkiri ọmọ arojọ àwọn òbí rẹ káàkiri ìwé abẹ tó wò mí yìí ó jẹ díẹ̀ báyìí la jẹ ń wa láàárọ̀ yìí tó tiẹ̀ rí díẹ̀ jẹ ibi tó ọ̀nà ọ̀rọ̀ fún wọn náà bẹ́ẹ̀ àwọn òbí nìkan gẹ́gẹ́ gan torí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí ká gbin ìlàmúmára sẹ́mi àwọn ọmọ wa ṣùgbọ́n ká tó ń pè é fáàkì ìdòṣe yín láàyò pé o àwa náà sáwa náà láàmú mọ́ra sáwa náà lẹ́tẹ̀ mọ́ra a máa ṣe sùúrù lórí gbogbo ń tọ́lá bá wa pàpà jùlọ ń tàbí tẹ́ra má bàa lábẹ́ yẹn níta fèsì lásìkò tá yìí ni ọ̀rọ̀ òun là ń fèsì báyìí wa wá pé àwọn bíi ti ń líìdì sí lára àwọn torí ìdí eléyìí jẹ́ mọ́ mùsùlùmí ká gbin sáwọn ọmọ wa lẹ́mìí kí wọ́n látẹ̀mọ́ra ẹ wo àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó tó tẹ́ kó owó olóye bí ọ̀rá tába lè ṣàfihàn lórí àwọn eléyìí ọ̀lẹ́ àwùjọ wọ́n ọjà gbogbo ẹni tọ́dọ̀ ga ńláńlá lẹ́nu sẹ́lẹ̀ ni àyè látẹ̀mọ́ra náà ni tó bá látẹ̀mọ́ra kò tún ní máa jalè fún ìfúngbà sálárì ẹni tó ń sí ìdọ̀gá bí ẹ̀ tó ń rí iná tó bá ṣe sùúrù ọlọ́wọ́ bọ̀ bàbáríkà sí i. gbogbo wa pátá ká lọ gbọ́ àyà yìí o lọ́kùnrin wa lóbìnrin wa bàbá látẹ̀mọ́ra látara ìyàwó rẹ látẹ̀mọ́ra látara àwọn ọmọ rẹ tọ́ ọba látẹ̀mọ́ra ó sọ o tọ́ ọba látẹ̀mọ́ra lára ìyàwó rẹ ó dé o ìwọ ìyàwó náà látẹ̀mọ́ra lára ọkọ ẹ kọ́ ọba àlè ẹrù ẹ kó o sì bá àlè jèrè ọlá látara àwọn ọmọ rẹ ọmọ látẹ̀mọ́ra látara ẹ látẹ̀mọ́ra lójú ọ̀nà ẹ̀kọ́ látẹ̀mára lórí gbogbo ń tọ́ba tẹ̀lẹ̀ sí ọ nkàlùkù ata bá ti látẹ̀mára tẹ́lẹ̀ bá ti wà nù ẹ̀mí wa tá a lé ní sùúrù máa gbé gbogbo ẹ̀ ó ń tọ̀ ní ọ̀padà jèrè ọ̀la o àwọn padà jèrè ọ̀la ni o ọwọ́ parí ẹ̀ yìí pé ẹnna dàálẹ̀ kàmi azmil umur kéèyàn látẹ̀mára sùúrù lórí ntọ́ba bá ni eléyìí gan-an nípa pé ní ìpinnu péyàn ní ìdààmú rẹ̀ mí abẹ́rẹ́ nǹkan inna dhalika min azmi al-umur ẹ̀rí nǹkan ìyẹn ní azmu ìyẹn jẹ́ ẹni tó nípinnu ìyẹn ní focus abẹ́rẹ́ nǹkan torí ìdí eléyìí àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì kágbé sáwọn ọmọ wa lẹ́nu àsìkò wa àyà méjì tó kó àtúmọ̀ ká nígbà míì ẹ̀kọ́ wọn ò tí ì ta ẹ̀wò mi ní àyà kan ilé ní bíi mẹ́ta la mú mbẹ̀ ọ̀rọ̀ ìrun ẹlẹ́ẹ̀kejì òun náà ni amúrú bil ma'ruf wà náà yóò ní lèmúnkàr ìmọ̀ pani láti dáadáa ìmọ̀ sí ni lọ́wọ́ nù bàjẹ́ ọmọ táwa ti gbin eléyìí sí lẹ́mìí òun náà tún ní dé takó tọ́lọ̀ jọ yẹn ẹgbẹ́kẹ́gbẹ́ tí ò bá lè kọ fún wọn kò sì tún ní rí òun náà ìní tètè ti di bàjẹ́ má torí pé òun ti kẹ́ni òun ti ní lẹ́mìí kó tó jáde lẹ́kọ̀ọ́ rárá o dáadáa làwọn máa tá a bá fẹ́ sèfù ẹ̀ tá a fẹ́ fà tá a fẹ́ fà ni wọ́ kí lèyìn olùjàmá èèyàn jáwọ́ ní sísọ lákòókò ọ̀nà kan máa lọ mo ti gbìyànjú sí i torí ìdí eléyìí abẹ́rẹ́ ọ̀bàtà alánú alẹ́ kọ́lọ̀ kó fún aláṣẹ yọrí lórí àwọn ọmọ wa o lórí ara wa náà kọ́lọ̀ kó fún aláṣẹ yọrí sí bẹ̀rẹ̀ amati ya arhamar rahman wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahabi wa sallam assalamu wa rahmatullahi wa barakatuhu.